èpísẹ́lì kejì ti pọ́ọ̀lù àpọ́stẹ́lì sí àwọn ará tẹsalóníkà orí kìíní. pọ́ọ̀lù àti sílfánù àti tìmọ́tíù sí ìjọ tẹsalóníkà nínú ọlọ́run bàbá wa àti jésù kristi olúwa oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá. àti Jésù Kristi Olúwa. Iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo nítorí yín. Ara àní gẹ́gẹ́ bí ó ti yẹ, nítorí pé ìgbàgbọ́ yín ń dàgbà gidigidi, àti ìfẹ́ olúkúlùkù yín gbogbo sí ara yín ń di púpọ̀. Tó bẹ́ẹ̀ tí àwa tìkára wa ń fi yín ṣògo nínú ìjọ Ọlọ́run. Nítorí sùúrù àti ìgbàgbọ́ yín nínú gbogbo inú inúnibíni àti wàhálà yín tí ẹ̀yin ń faradà èyí tí í ṣe àmì ìdájọ́ òdodo Ọlọ́run tí ó dájú kí a lè kà yín yẹ fún ìjọba Ọlọ́run nítorí èyí tí ẹ̀yin pẹ̀lú ṣe ń jìyà bí ó ti jẹ́ pé ohun òdodo ni fún Ọlọ́run láti fi ìpọ́njú gbẹ̀san lára àwọn tí ń pọ́n yín lójú àti fún ẹ̀yin tí à ń pọ́n lójú ìsinmi pẹ̀lú wà nígbà ìfarahàn jésù olúwa láti ọ̀run wá nínú ọ̀wọ́ iná pẹ̀lú àwọn áńgẹ́lì alágbára rẹ̀ ẹni tí yóò san ẹ̀san fún àwọn tí kò mọ ọlọ́run tí wọn kò sì gba ìrere jésù olúwa wa gbọ́ àwọn ẹni tí yóò jìyà ìparun àìnípẹ̀kun láti iwájú olúwa wa àti láti inú ògo agbára rẹ̀ nígbà tí ó bá dé láti jẹ́ ẹni àyìnlógo nínú àwọn ènìyàn mímọ́ rẹ̀ àti ẹni ìyanu nínú gbogbo àwọn tí ó gbàgbọ́ nítorí a ti gba ẹ̀rí tí a jẹ́ fún yín gbọ́ ní ọjọ́ náà nítorí èyí tí àwa pẹ̀lú ń gbàdúrà fún yín nígbà gbogbo pé kí ọlọ́run wa kí ó lè kà yín yẹ fún ìpè yín kí ó lè mú gbogbo ìfẹ́ ohun rere àti iṣẹ́ ìgbàgbọ́ ṣẹ ní agbára kí a lè yin orúkọ Jésù olúwa wa lógo nínú yín àti ẹ̀yin nínú rẹ̀ gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ ọlọ́run wa àti ti Jésù Kristi Olúwa. Tẹsalóníkà kejì orí kejì. ṣùgbọ́n àwa ń bẹ̀ yín ará nítorí ti wíwá Jésù Kristi Olúwa wa àti ti ìpéjọ wa sọ́dọ̀ rẹ̀ kí ọkàn yín kí ó má ṣe tètè mì tàbí kí ẹ má ṣe jáyà yálà nípa ẹ̀mí tàbí nípa ọ̀rọ̀ tàbí nípa ìwé bíi láti ọ̀dọ̀ wa wá bí ẹni pé ọjọ́ Olúwa dé ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni tàn yín jẹ lọ́nàkọnà nítorí pé ọjọ́ náà kì yóò dé bí kò ṣe pé ìyapa nìbákọ́ dé kí a sì fi ẹni ẹ̀ṣẹ̀ ẹni hàn tí í ṣe ọmọ ìgbé ẹni tí ń ṣòdì tí ó sì ń gbé ara rẹ̀ ga sí gbogbo ohun tí a ń pè ní Ọlọ́run tàbí tí a ń sìn tó bẹ́ẹ̀ tí ó jókòó ní tẹ́ḿpìlì ọlọ́run tí ó ń fi ara rẹ̀ hàn pé ọlọ́run ni òun ẹ̀yin kò rántí pé nígbà tí mo wà lọ́dọ̀ yín mo ń sọ nǹkan wọ̀nyí fún yín àti nísinsìnyí ẹ̀yin mọ ohun tí ó ń ṣe ìdènà kí a lè bá a fi hàn ní àkókò rẹ̀ nítorí pé ohun ìjìnlẹ̀ ẹ̀ṣẹ̀ tí ń ṣiṣẹ́ náà kìkì pé ẹnìkan wà tí ń ṣe ìdènà nísinsìnyí títí a ó fi mú ti ọ̀nà kúrò nígbà náà ni a ó sì fi ẹ̀ṣẹ̀ nì hàn ẹni tí olúwa yóò fi èémí ẹnu rẹ̀ pa tí yóò sì fi ìfihàn wíwá rẹ̀ sọ di asán àní òun ẹni tí wíwá rẹ̀ yóò rí gẹ́gẹ́ bí iṣẹ́ sátánì pẹ̀lú agbára gbogbo àti àmì àti iṣẹ́ ìyanu èké àti pẹ̀lú ìtànjẹ àìṣòdodo gbogbo fún àwọn tí ń ṣègbé nítorí tí wọn kò gba ìfẹ́ òtítọ́ tí a bá fi gbà wọ́n là àti nítorí èyí Ọlọ́run rán ohun tí ń ṣiṣẹ́ ìṣìnà sí wọn kí wọn kí ó lè gba èké gbọ́ kí a lè ṣe ìdájọ́ gbogbo àwọn tí kò gba òtítọ́ gbọ́ ṣùgbọ́n tí wọ́n ní inú dídùn nínú àìṣòdodo ṣùgbọ́n iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo nítorí yín ará olùfẹ́ nípa ti Olúwa nítorí láti àtètèkọ́ṣe ni Ọlọ́run ti yàn yín sí ìgbàlà nínú ìsọdi mímọ́ ẹ̀mí àti ìgbàgbọ́ òtítọ́ èyí tí ó ti pè yín sí nípa ìrere wa kí ẹ̀yin kí ó lè gba ògo Jésù Kristi Olúwa wa nítorí náà ará ẹ dúró ṣinṣin kí ẹ sì di ẹ̀kọ́ wọn nìmú tí a ti fi kọ́ yín yálà nípa ọ̀rọ̀ tàbí nípa ìwé wa ǹjẹ́ kí jésù kristi olúwa wa tìkára rẹ̀ àti ọlọ́run bàbá wa ẹni tí ó ti fẹ́ wa tí ó sì ti fi ìtùnú àìnípẹ̀kun àti ìrètí rere nípa oore ọ̀fẹ́ fún wa kí ó tu ọkàn yín nínú kí ó sì fi ẹsẹ̀ yín múlẹ̀ nínú iṣẹ́ àti ọ̀rọ̀ rere gbogbo. tẹsalóníkà kejì orí kẹta. lákòótán ará ẹ máa gbàdúrà fún wa kí ọ̀rọ̀ olúwa lè máa sáré kí ó sì jẹ́ àyìn lógo àní gẹ́gẹ́ bí ó ti rí lọ́dọ̀ yín àti kí a lè gbà wá lọ́wọ́ àwọn aṣòdì àti àwọn ènìyàn búburú nítorí pé kì í ṣe gbogbo ènìyàn ni ó gbàgbọ́ ṣùgbọ́n olódodo ni olúwa ẹni tí yóò fi ẹsẹ̀ yín múlẹ̀ tí yóò sì pa yín mọ́ kúrò nínú ibi àwa sì ní ìgbẹ́kẹ̀lé nínú olúwa ní tiyín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 ǹjẹ́ kí olúwa àlàáfíà tìkára rẹ̀ máa fún yín ní àlàáfíà nígbà gbogbo lọ́nà gbogbo kí olúwa kí ó pẹ̀lú gbogbo yín ìkíni èmi Paul láti ọwọ́ ara mi èyí tí í ṣe àmì nínú gbogbo ìwé bẹ́ẹ̀ ni mò ń kọ̀wé oore ọ̀fẹ́ olúwa wa Jésù Kristi kí ó wà pẹ̀lú gbogbo yín àmín. Ah,